Excuse me. Oh la la, Holy Michael, Holy Moses, oh my word, oh my God, what's happening? Eh. What's going on? G O I N G O Good. Oh, eh, mm, oh, mm, going on. ọmọ tẹ́ ń wo ìmọ̀ fẹ́ tà ní ó sì wà ó ti balẹ̀ jábọ̀ nàjẹ́ ó ti dá everything rú ó sì wà mo fẹ́ tà I want to sell am. What's going on with this child? God is bound. What's going on? Je ne sais quoi. La isle of Valley. ẹ dákun ẹ wo mi sẹ́rí hmm. tó bá jẹ́ pé ẹ fẹ́ breeze èmi ò rí báíbù lọ́wọ́ yìí o irú aṣọ tẹ wọ̀ yìí irú àwọn aṣọ àwọn ará rìdíìmù ni. What did you say? àníkà gba rìdíìmù lọ àwọn rìdíìmù ni mo wá àwọn pásítọ̀ wọn ní mo dẹ́sí. I haven't got the faintest idea. Ah. I don't understand. mo mọ̀ pé alásìrà ọjà mo kọ́kọ́ pàdé láàárọ̀ ọjọ́ mi báyìí This is atrocious. This is Dapper This is bad. This is not awesome salt. Yes, it is. Absolutely weird. Yes, it dé tó Sorry, I couldn't understand what you just said, but something just happened which was zany, which was kinky, which wasn't good at all, which was surprising. Absolutely, S-U-R, P-R-R, S-I-N-G, surprising. Ṣé ìbéèrè tí mo béèrè o? Gbogbo èsì rẹ̀ ni that's what scarcity, that's what scarcity, offside, source, àbí kò yé mi. Je ne sais quoi, I don't understand. La alam dhalik, I don't know. Ẹgbẹ́ ọ̀tẹ̀ Ìbàdàn ló wà, men challenge. What's that? Is that English? Could you please speak English? E N G L I S H. Dosma, dosma. Good. Uh, yeah. wàhálà o oh, double trouble double trouble double trouble double trouble ẹ̀tọ́ ẹ̀tọ́ wàhálà ti dẹ́ ọ́ oh, double wàhálà double wàhálà double wàhálà double wàhálà ìdààmú àdúgbò rẹ o oh, ẹni kò mọ̀ o double wàhálà ni atẹ́gùn tó wọlé tó ká aṣọ o. Ìjẹ̀bú má ṣàfihàn má ṣàfihàn o. tẹ́ ẹ bá mọ̀ ẹ́ ò ní fi ṣeré ọgbọ́n nu ẹ̀jú ti gbogbo yín lọ. ó kéré lójú ata máa ní àtàkù ṣé bí gbọ́njú wọ́n ń lù double trouble double trouble ẹ̀tọ́ ẹ̀tọ́ wàhálà ti dẹ́hùn double wàhálà double wàhálà double wàhálà double wàhálà ìdààmú àdúgbò ń bẹ́hùn. ṣàwádà gbogbo ibi tó ń dé wọ́n máa kọjọ kan wọ́n dẹ̀ pàǹpẹ́ wọ́n fẹ́ mẹ́jà wọ́n ṣùkú ká wọ́n gbé àpáta ẹ máa máa fàkókò yín ṣòfò ọ̀rọ̀ ìjù bẹ́ẹ̀ jọ. ojú ọbẹ̀rẹ̀ kì í ṣàwádà gbogbo ibi tó ń dé wọ́n máa kọjọ́ gbọ́n wọ́n dẹ̀ páńpẹ́ wọ́n fẹ́ mẹ́ja wọ́n ṣoṣù ká wọ́n fẹ́ gbé àpáta ẹ máa máa fàkókò yín ṣòfò ọ̀rọ̀ ìjù bẹ́ẹ̀ lọ. ọgbọ́n nínú ọgbọ́n níta ẹni mọ̀ bá ní fọ́n bá ṣe eré lọ́ọ̀bù wàhálà rẹ o. ilé wa dà ọmọ yìí tilé wa dà èmi fi owó rán ọmọ níṣẹ́ tilé wa ní àyà ó gbà owó lọ́wọ́ ìlànà mọ́mí Daniel ẹ calm down tiléwò sínú ilé èmi náà wà látàárọ̀ ni kó sínú ilé kó sínú ilé yìí kó sínú ilé. ó dà ẹ bá mi pè mí tó bá wà ẹ bá mi wá jáde ẹ bá mi jáde ọ̀rọ̀ jáde. Um, tiléwa tiléwa. dọ́ọ̀bù wàhálà o dọ́ọ̀bù trọ́ọ̀bù dọ́ọ̀bù trọ́ọ̀bù dọ́ọ̀bù trọ́ọ̀bù dọ́ọ̀bù trọ́ọ̀bù ẹ̀tọ́ ẹ̀tọ́ wàhálà ti dẹ́ dọ́ọ̀bù wàhálà dọ́ọ̀bù wàhálà dọ́ọ̀bù wàhálà lọ́mú wàhálà ìdààmú àdúgbò rẹ o ẹni kò mọ. ṣé ọwọ́ mi ìwọ ọmọ ìfira búrẹ́dà tẹ̀wà tó ń jẹ. mọ́mí ah, Daniel ẹ calm down ẹ jẹ́ kí n fi sùúrù bí léèrè ah! ọkọ mi tilẹ̀ ah, wa jọ nítorí ọlọ́run èmi mọ̀ kan parọ́ mọ́ ẹ̀ ni jẹ́wọ́ fún mi níbo ló ti rí owó tó fi ra gbogbo nǹkan tó ń jẹ. ọlọ́run ló ṣe. we do keep quiet. shut up and answer my question. mo ta ẹ tẹ. tẹ. tẹ.

ìyá adójútì ni ọmọ ọmọ burúkú ẹbí jẹ́ mi. ẹ máa sọ pé mo mo mo mo nígbà tẹ̀ ń jẹ láti jẹ tó ẹ wá lẹ́nu pé ọmọ yẹ. oúnjẹ tó ń jẹ òun ló máa jẹ láàárọ̀ ọ̀sán àtàlẹ́ oúnjẹ tó máa jẹ fọ́sẹ̀ kan nìyẹn abẹ́ ibẹ̀ ló máa dé wájú ọ̀gá kúndà. ẹ sọ fún ọdún ẹgbẹ́ mi àfọmọ́ lónìí. ṣe máa jẹ lọ máa jẹ lọ. Double má oh, double trouble, double trouble, double trouble, double trouble. It's all well dọ́ọ̀bù trọ́ọ̀bù ẹ̀tọ́ ẹ̀tọ́ wàhálà ti dẹ́ o dọ́ọ̀bù wàhálà dọ́ọ̀bù it's not my baby smooth, it cannot be like my baby smooth. I trust you mo mọ̀ kó tó máa dùn gbé aládìgbé. mo dúpẹ́ ní orí ìyẹn tán ni. gbégbé mo mọ̀ pé ìfúnná fọwọ́ lè fà á. mo just uh, crispy thing ah ó ti digbẹ. dídín ni. Ah, oh, ìyẹn ló máa rí ìtọ́. mo lè kí ní kó ń bọ̀ ní ìṣẹ̀lẹ̀ sí ń pípa. ìyẹn ló máa rí ìtọ́. ara rẹ balẹ̀ ọ̀hún ṣíkíá ṣíkíá ṣíkíá. Alibi ń pa mí gan lọ́wọ́. Ó ti bẹ́tà bó ṣe jẹun, Ọlọ́run yọ ẹ́ ẹ ló máa fi dùn ẹ̀bùn kan sí. Ah, ah, bẹ́ẹ̀ ni ìgbà tó yẹ. àdọ́bù ni ah, màá jẹ lẹ́yìn o dọ́bù dọ́bù. yes. Okay. twenty. this twenty. Ah, ìyàwó àná ni n kò kí n jẹ magi báwo ni máa kó magi tó pọ̀ tó ilé ìsinmi jẹ fún un èmi kọ́ ah, ọ́ aṣọ òun ẹni wọ́n tiẹ̀ kó <laughs> ṣàfihàn má ṣàfihàn òun ẹ bàmọ̀ ẹ̀ òní fi ṣeré ọgbọ́n nu ẹ̀dùn tí gbogbo yín lọ kéré lójú kàkà máa ní àtàkùn tó ti gbọ́dún wọ́n ní òun kò ṣe kò kò ṣe tọ́ ẹni wọ́n máa bẹ̀ ṣù jẹun lọ ibi ẹ̀ agùn gan. Tilewa Tilewa èmi mọ̀ pé sùn kí ló ṣe fún jẹ mi kí ló ṣe fún jẹ tí mo ṣe. mo ṣe ọkọ darí ayé. O ṣe nǹkan kan tilé wa ọmọ kàtá ló fẹ́ yà ó kó tó pa mí èmi kan pa ẹ́ èmi fúnra ara mi máa pẹ́ ní ìpàyà mi tilé wa má pa mí ọmọ tó ní ìyá wọn ò sùn ó náà ní máa lù ẹ̀ pa fúnra ara mi máa pa fúnra ara mi wọ́n jẹ́ ni jẹ́. eléyìí máa ń alága jù ó jọ bí eré kì í ṣàwádà o. wọ́n ní kí ni o sí ọjọ́ tiwa o jẹ sọ̀rọ̀ jẹ wọn nísìn o mo wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ iṣu ọkọ ṣe nǹkan sóúnjẹ yẹn. Oh, o jẹ kó kan alo kí ló ṣe start talking. nígbà tí mo fi dá ní ẹ̀rọ láti ẹ̀ṣẹ́ èmi àti ẹ̀wájọ play game mo wá win mo wá gbowó lọ́wọ́ ẹ̀. mọ́mí dání wà ló dání ọwọ́ sọ fún mọ́mí ọwọ́ sọ fún mọ́mí pé mo gbowó lọ́wọ́ ọmọ ọ̀hún. mẹ́mi wá sí pé òun ní fún mi lọ́jọ́ fún ọ̀sẹ̀ so. wọ́n bèrè oúnjẹ ní ọwọ́ wọn ní ọ̀sẹ̀ wọ́wọ́ mo dẹ̀lẹ̀ máa wọ ẹ̀kẹ́ máa jà nítorí ẹ̀ mo wá dà á. mo wá dà máa kí tí ojú tún sínú oúnjẹ tẹ́lẹ̀ tì. máa kí tí ṣùgbọ́n ó kéré lójú yín ẹ bá mọ ẹ ò ẹ bá dààmú ẹ ò ìlú. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe yín Daniel wọ́n kó ẹ̀rí ẹ̀wọ̀n lólé lọ́wọ́ tiẹ̀ kí ló ṣẹlẹ̀ dáàdi yín kọ́ mi. rárá ẹ fail exam sí yín ni. kí ló wá ṣe yín tẹ̀gẹ́ kí ló fẹ́ kún. tiléwá ni. tiléwá tiléwá ó oh, tiléwá kan náà kí ló ṣe. tiléwá ló náwà. Ah, ah. tiléwá náà yìí làwọn ń sunkún báyìí tiléwá náà yìí méjèèjì. èso mi. mọ́mí ẹ̀ máa dọ̀ o mo dọ́tọ̀ lámìdé ń ké níta mo rò pé ah kí ló ṣe Ọlámídé kí lọ wò níta o mo á rí títí lé wà nà lọ́wọ́ mo rò pé àbúrò mi mo mo ní kí n gbèjà àbúrò mi o èmi ti lé wa ṣe nà á méjèèjì pọ̀ mo ní ṣe kí mi. mo lọ àbúrò mo wọlé léyìí orúkọ rere o sojú àti fàdákà lọ orúkọ burúkú o máa sọ nílẹ̀ lórí ọmọ rẹ kọ́ra ìjọ̀gbọ́n everywhere ó yá take it easy wàhálà rọ. ìmúgbóyan ọmọ àdéhùn wá fún ẹ ní that's not fair. So I have to deal with only him. Only him. Ọmọ tí òfin mi lọ́kàn balẹ̀. That's unfair on my part. Ṣé mi lọ lọ́hùn? Ṣé mi lọ lọ́hùn? Ọlọ́run ló fún wa ní ìtìlé wa. Gba tí mo bí. Mo try gbogbo effort mi láti bímọ mi ìlé náà. Kò dé wá nìyẹn. A máa gbà fọ́lọ́run ni náà. kì í ṣe pé nígbà tó bí ìdílé wa ẹran wọn ṣí ọmọ ìgbé fún ní wọ́ọ̀kì ìyá ọ máa ń ṣẹlẹ̀ ọ máa ń ṣẹlẹ̀ ọ mo kí mi sí ọ̀rọ̀ ọ̀hún nígbà yẹn ó tà láti flashback kó wu wọn situation tó sọ̀rọ̀ àwọn ìgbà tó bí ayé àwọn tó bímọ bóyá àwọn nọ́ọ̀sì yẹn wọ́n mú wọn wá kẹ́lẹ́sì wọ́n mú wọn ṣí ọmọ gbé fún ní wọ́ọ̀dì because to look at it analytically ọmọ yìí kúrú mo ga ìwọ náà rí ó ga tó ọmọ ó dúdú mi ò dúdú náà wò ní pupa ìwọ rí ó pupa in my family we are brilliant brilliant we are constellation of brilliant people now wọ́n mọ̀ ó kúrú kò mọ anything wọ́n lé from school to school àbàrà apá fọ pé kò tún mọ̀ wí kó tún lọ́ tì í problem lọ́tún ló sì school mi lọ́ ti lé kótó ó ti sún wọn so ó ti wá jẹ́ irú ọmọ yìí ọmọ yìí ló yà sọ́dọ̀ tèmi yà sọ́dọ̀ tiwa kò sí connection kò jọ wá kò jọ anybody. kí ló tó ń sọ̀rọ̀ bí ọlọ́run ẹni tó kú ó máa ń bí ọmọ tó ga ẹni tó ga ó máa ń bí ọmọ tó kú bó ṣe wu ọlọ́run ìbàkún ló máa ń ṣọlá ẹ̀ ìwé tó wá ní kò mọ̀ gbogbo effort tí mo mọ̀ láyé yìí wọn ni mo ti ṣe torí títílé wa ó ní mo ṣe resign from white collar job kí n lè mójútó mo bẹ̀rẹ̀ business kí n lè ní enough time láti tọ́jú ẹ̀ mo tún gba private tutor fún gbogbo nǹkan tí abiyamọ máa ń ṣe lórí ọmọ gbogbo ẹ̀ ni mo ṣe bó ọlọ́run ló ní bó ṣe máa yà nìyẹn adé máa máa fàdúrà ràn lọ́wọ́ ni. ó máa change ó tún ti gbomi míì wá látọ̀rí òkè wọ́n ní kí n fún un ó change. scientifically. Sorry. bọ̀ jàre o. abẹ́ mi o. tí lórí kíkọ ẹ mọ. aláàbá ẹ̀ mi lè ta. àkókò yà bẹ́ẹ̀ bẹ́sẹ̀ á. ẹ mo bí àmì mo bí. wọnú ilé lọ ṣe gbé mi o. Come don't disturb me please. Ẹ ti ẹ̀ jọrọ náà. Báwo ló ṣe máa sọ pé ọmọ ìkiri kan disturb wọn nílé tí wọn dẹ̀ rí nǹkan kan ṣe sí? <laughs> Ṣé ọmọ expect pé kí n léyàn kan jáde fẹ́yàn kan? No, that's impossible. Káwọn àgbàlagbà wà nílé kẹ má rí nǹkan kan ṣe sí. anyways problem ti ń nìyẹn ẹni tó kú nílé wà lábọ́ọ̀dù tó bá dé àwọn bá yín yanjú ẹ̀. No, no, no, no, this is not right. It is wrong. It is wrong. Double wahala, double trouble, double trouble, double trouble double trouble ẹ̀tọ́ ẹ̀tọ́ wàhálà ti dẹ́ ọ́ double wàhálà double wàhálà double wàhálà double wàhálà ìdààmú àdúgbò bẹ́ o ẹni kò mọ̀ double wàhálà ni atẹ́gùn tó wọlé tó ká aṣọ òun ẹni wọ́n ti yẹ kó ṣàfihàn má ṣàfihàn o tẹ́ ẹ bá mọ̀ ẹ́ ò ní fi ṣeré ọgbọ́n nu ẹ̀dùn tí gbogbo yín lọ ó kéré lójú kàtà Kwala ìpínlẹ̀ Kwala bẹ́ẹ̀ máa pe ìpè oṣù mẹ́rẹ̀lá rìn yẹn èmi máa fi ẹlẹ́pẹ̀ problem ilé ayé. Oh God oh God wọ́n sì jẹ́ pé ìta gan èèyàn ò rí wàhálà inú ilé tó yẹ kéèyàn ti rest lèèyàn ti rí wàhálà. Ah! Ah! ẹ kí ni kí ni sáṣọ ẹ̀dá ó jáde bá sáṣọ. torí tẹ náà la fi space bí sílẹ̀ o má dààmú mi o. you wan see praise bro you gonna see praise bro ẹlẹ́dàá bá dàpọ̀ ẹlẹ́dàá bá dàpọ̀ ẹlẹ́dàá. tẹ́ ẹ bá mọ̀ ẹ ò ní fi ṣeré tẹ́ ẹ bá mọ̀ ẹ ò ní dúró tẹ́ bá mọ̀ ẹ ò ní fi ṣeré tẹ́ bá mọ̀ ẹ ò ní dúró ó lọ́rọ̀ nínú o ṣùgbọ́n ó kéré. Dito! Ay, madula ko na yan. Ayun, Ah! Ay! Mommy! Mommy! Ojú tá fi ń wò, ojú kékeré ni ò bá pẹ̀ka àròkù ní kékeré tó bá dàgbà tán kò ní bẹ́bọ̀ kékeré mọ́. tilewa tilewa kí ló ṣẹlẹ̀. ọmọ yìí máa ga kájà ó. lọ́bù wà láàrin lójoojúmọ́. ọmọ pàtí wà ah! ah! ló ń bọ̀. àti olóhùn ṣe olóhùn bàbá tí tilewa ti ṣe báyìí. bá ṣe wọ́n. àbájẹ́ náà. igun tẹ́rìsì ó pa lórí. ẹja tó gbìngbò mi ń gbóná orí kú lẹ́sẹ̀kẹsẹ̀ òwe. owó jọ lọ́nà fún mi jàre mi láàyè. ẹ bọ̀ sí ká mi báyìí o. ló dé kí ló ṣe. màmá àbá yín ní ẹjọ́ ọmọ yín ti lé wà ní kẹ̀kẹ́ bọ́ta. tiléwò sí lé. ẹ gbé jáde sí. christian ni mímì kì í parọ́ tiléwò sí lé mi kò sí lé mi ń parọ́. mo ti mọ̀ pé kọ̀tẹ́ máa sọ nìyẹn ọmọ burúkú tẹbí ló wá rajà lọ́wọ́ mi bó ṣe dé báyìí mo ti tó wò dí mi pẹ́rẹ́ ti máa fún chẹ́ńjì tán lọmọ yín gba chẹ́ńjì àfipá ló gbà dí mi ló sá lọ. ah ẹ ẹ wo ah imagine. Ah! ṣé ti gbọ́ ẹ wọlé sí kẹ mọmọ yín jáde o tá a bá ń rí mú lọ sí ẹ wọ ẹ sọ fún kó má kó nu compound yìí bẹ́ẹ̀ ni torí tó bá kúrò nu compound yìí wàhálà ni ó lọ bá bẹẹbù tèmi nídìí girlfriend mi ride or die ah. àwọn pàǹtí ẹ̀yin ni mo máa bẹ̀ ẹ má bínú ọmọ kékeré ni ẹ fi dá mi má lù má dásìrì àfún ẹ bá mi ẹ bọ ẹ má bínú. tìyín lẹ sọ bóyá kẹ wọlé ìsìn kẹpẹ ọmọ yín jáde ah. kí tilé wá wò ṣùṣù kó wọ èmi báyìí kó lè mí dílẹ̀ kẹ̀ wọ́n yẹn aṣọ èdè ṣe òun lòun fẹ́ gbá nídìí ẹ tètè pé bọ́ta kó wá bá wá sìn sìn sìn you no feel am. i feel am ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ jọ̀ọ́. madam tẹ bá ní kò sí nílé kò sí problem ẹ kìlọ̀ fún ọmọ yín kẹ fa etí ẹ dáadáa tó bá kúrò nínú compound ikú ni ah, ó dúró de kò lẹ ti gbọ́ yẹn ikú dúró de ikú dúró de ọmọ yìí ah, ikú ni dúró de lágbára yóò ní dúró lọ dá sí ikú ikú ni dúró de ikú ni dúró de kí ẹ ti wá ti pa mí ikú máa wọ kí ẹ lọ́mọ bẹ́yìí o eléyìí máa ga alága jù ó jọ bí eré kì ṣàwádà o bó ṣe ń gé lọ́wọ́ ló ń borùn ká fáwọn tí wọ́n dà bọ̀ ẹ má bá a bọ̀ ọ̀rọ̀ yìí ká. ẹ̀wọ̀ agent a fẹ́ kó kúrò ní ilé yín. mo lè fẹ́ kí ẹ dá owó oṣù mẹ́jọ wa tó kó padà fún mi jẹ́ kí ọmọ olórí burúkú kan kó wá pa wọn fún mi níbí. enough is enough àgbẹ̀bímọ. Ah, <laughs> ṣe é gbọ́ kan tẹ̀mí ṣáà kí n dáwó eight months padà how is that possible kò possible now èmi kọ́ mo ní kẹ́ kúrò nílé ẹ̀yin fúnra yín lẹ ní ẹ fẹ́ jáde kúrò nílé ibo lẹ ti expect pé kí n rí owó eight months dá padà fún yín ẹ dẹ̀ mọ̀ pé ẹni tó nílé ò sí kò gbé ní nàìjíríà abroad ló wà that can be possible please that's impossible. ṣé tó máa sọ nìyẹn. kí lẹ fẹ́ kí n sọ please. ah Hmm. kí náà sọ. mo lọ sọ fáyé àwọn onídàá òpàdà fún àti ìbára tó wà tó gbàlè ah, ah. kẹfà àdúró ṣe ń gbà yìí. ẹ wọn bá mi gbọ́ ìsọkúsọ kí n dáwọ́ etí mo ti padà. <laughs> anyway ṣá tí a bá fẹ́ kúrò kẹ́kúrò kò sí kan tó kàn mí bẹ́ẹ̀ òfò tí ń nìyẹn eré tèmi rẹ ni. bóun ìkẹ́ máa wo lówó lẹ́yìn tán tó bá máa fi di next month ending màá wẹ́ lómi gbà síbẹ̀ ó dẹ̀wù yẹn náà kí yẹn lóṣù kan go get out mo kú ti gba agreement and commission tí bá tún gbẹ lómi máa tún gba agreement and commission wow that is a good business strategy. Ooh that's good kí wọ́n lọ rí bírú ọmọ yẹn méjì sí apartment méjì tó wà lẹ́yìn. I'm rich. I am rich. ẹ̀tọ́ ẹ̀tọ́ wàhálà ti dán lọ́bù wàhálà lọ́bù wàhálà lọ́bù wàhálà lọ́bù wàhálà ìdààmú àdúgbò rẹ̀ o ẹni kò mọ̀ ọ́ lọ́bù wàhálà ni. káṣọ o ẹni wọ́n ti yẹ kó má ṣàfihàn má ṣàfihàn o tẹ́ ẹ bá mọ̀ ẹ́ ò ní fi ṣeré ọgbọ́n nù ẹ̀jú ti gbogbo yín lọ ó kéré lójú àtàmánì. à ń kọ kúrò fífọ olórí burúkú ọmọ tẹ́lẹ̀ bímọ ọlọ́run nìkan ló mọ orí ìtẹ̀rí nígbà tẹ̀ lóyún ẹ̀ àbítálẹ́ tẹ̀ ṣẹ̀ tó fẹ́ lè ṣe pẹ̀ fún yín ẹ̀yà lọ bẹ́ẹ̀ ń tẹ̀ ṣẹ̀ tó fẹ́ lè ṣe pẹ̀ fún yín kò tiẹ̀ necessary a ti yọ̀ǹda fún yín a ti fi léèrún lẹ̀ fún yín kẹ́ máa jẹ́ owó oṣù mẹ́jọlá afilẹ̀ fún yẹrẹ ló mọ́ tí afilẹ̀ bẹ́ẹ̀ yàtọ̀ jẹ́ ti yẹ fẹ́ fẹ́ fún mi. you are very stupid saloma miss tando avenue tandi burana. ẹ ti lè o ẹ ti lè o déèrè mi ni mo dúró tírú eléyìí irú eléyìí sweet ongi tí o fi ń gbé ìmọ̀ very stupid ah bá ẹ̀fún mi lè sọ bá takara pọ́ọ̀tù fún wa lórí wọ́ bọ́lá lórí àti no wà á ta kábàsì gan. tí n bá mú ẹ fa ìjà pẹ́rẹpẹ́rẹ ni. ẹ má ṣe kí ni. ìwọ olórí burúkú ọmọ táwọn bí ò ní jèrè ẹ yìí. ó yẹ ìjà ọmọ bíbẹ ti ń jà ó dẹ́gbẹ́ fún àwọn àgbà. ó dẹ́gbẹ́ ti ń filẹ̀ jàre jàre jàre ìwọ bó ti bó ti rí. save journey ó dàbọ̀. ẹ ẹ ti lọ ṣọ́ọ̀ṣì ṣùṣùtọ̀. double trouble double trouble double trouble ẹ̀tọ́ ẹ̀tọ́ wàhálà ti dẹ́ double wàhálà double wàhálà sọ̀rọ̀ sílé ìwòsàn wa kò lójú lásán tenant márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ náà ti kó jáde nítorí tílé wa. in the space of two years eh, that boy is God's punishment on us. mo dẹ̀ ní yánmọ̀ràn kan mo ń wò pé bóyá kí tílé wa ká kúrò nígboro kó kúrò lẹ́kọ̀ọ́ kó tó fa kéèsì tó fi máa rán wọn lẹ́wọ̀n ọ̀sán gangan kó máa lọ sọ́dọ̀ girama lábúlé. girama o ṣé mọ́mì tí àbí mọ́mì tí. mọ́mì tí ló wà lábúlé náà. èkó mọ́mì mi wà tó bá lè ṣì wà nígboro wọ́n lè charge fún harassment tàbí assault. àìsàn sọ lọ́rọ̀ kan kó wá kó lọ bá màmá tèmi lábúlé right o ṣe kúkú mú ìbọn kó lọ pa ìyá mi má bele. yeah that's the plan yeah you're talking about tiléwá tó jẹ́ pé níbí báyìí àwa táwa ajá ẹ̀gàn ó ti fẹ́ pa wá wá fẹ́ ní kó lọ bá arúgbó tèmi láyé pé kó tètè lọ pa wọ́n ká lè tètè ṣòkú well done funeral planner awo tananananana banananana so that's your plan kí àtẹ̀mí kú ká ṣòkú ẹ́ no way no way yẹn ò lè work o fi ìyá tèmi sílẹ̀ leave my mom out of this ìrẹ́dí pé ẹ wọn paya tí wọn èmi ò dẹ̀ pa wọn tí ọmọ ọmọ wọn ò kò ní make sense kọ́ ọmọ ọmọ wọn lọ pa wọn kò work. kí wàá ní solution kí la fẹ́ ṣe. wọn á kọ àmọ́ ṣe ẹni bá bímọ ọ̀rọ̀ lọ́pọ̀ I don't know now. Eh, ah, Bóyá kó dẹ̀ máa lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi, bọ́dá ta ọ. Ah, Taofik nìbàdàn. Eh. Wow. That works. Ah! Why haven't I ever thought of this? Taofik. Oh my God. ẹgbẹ́ yẹn tọ́gì lòun náà, wọ́n fi tara wọn ah, taofik tiléwá wọ́n work in fact beginning to see some synergy some connection possible oh that is fine in fact ọlá bí ẹ̀gbọ́n are bóyá kó wá mu bóyá òde ló máa mú lọ́ba it is okay mo yọ̀ǹda kó tiẹ̀ lọ ìyẹn máa dí pẹ̀lú ẹ̀ wọ̀nyí tí mi bá kọrin eh, You know, tọ́gí àti tóògù tó bá pàdé ara wọn wọ́n fit ara wọn that is in fact that works. that is the most brilliant suggestion báwo bá fẹ́ sọ pé àfàìmọ̀ ká má bòbí mọ́ orúkọ rere o sàn ju wúrà lọ orúkọ burúkú o máa sọ ní lẹ́nu ní ìjọ̀gbọ́n every corner ìjọ̀gbọ́n everywhere ó yá take it easy wọn láràn Ọlọ́run bọ. ṣé ó pè mí láti kó pé mo fẹ́ kọ́ ọmọ ọmọ agbè wa wípé gbogbo skul ti ń bẹ Lagos State pátápátá pátápátá òun lòun ti mú ọmọ lọ pé káwọn rẹ́jísítà rẹ̀ kó lè máa lọ léèwé wípé wọn ò bá wọn kọ ọmọ sí wọn lọ́wọ́ ni wọ́n ní ọmọ pé ó ti pé ó kàn jẹ́ kúrú ni wípé ọjọ́ orí rẹ̀ ti ju bí ó ṣe háìtì rẹ̀ lọ ni ò jẹ́ kí wọ́n gbà wá ní òun ṣàfẹ́ pé kò pé kó òun transfer rẹ̀ sọ́dọ̀ wa ní wọ́n pé ọ̀dà bàbá yẹ pé bá ní a sì lè rọ́gbọ́n dá sí bí. ó ti dà ṣùgbọ́n mi ò ní skul kankan tẹ́mi fẹ́ ràn lọ́nbí o ah. kó máa bọ̀ tó bá dé a máa ràn wá lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ tá à ń ṣe a máa bá wa ṣiṣẹ́ ń bẹ́kìrì. kò fo. a tiẹ̀ tún lè máa kiri búrẹ́dì. kò fo ọ̀dájú o. kí ló dé. tọ́ máa ń wá ọ̀dájú àbíamọ ọ̀dájú ọ̀dájú gan o. lọ́nà wo. kò sì séèyàn lára ibi tí wulẹ̀ kọ́ mọ kí ló dé sọ tí wọ́n mọ̀ ọ̀dọ̀ tẹ́lẹ̀ ni ẹ sọ fún mi ṣé òun wọ́n àbí ó ní kọ́ ọmọ wá ṣe slave lọ́dọ̀ wa ń bì ní tó bá mọ̀ pé onídìí ọmọ tó ní ìdìrànlọ́wọ́ pẹ̀lú rẹ̀ ó ṣe pé fẹ́kàsì síta kó ní à òun wẹ́n tí ọ̀bọ̀ ọmọ ṣiṣẹ́ nínú ilé àbí polówó búrẹ́dì káàkiri. kí ló dé tó jẹ gbogbo nǹkan tí ilẹ̀ máa mú kókókókó. iṣẹ́ ní mú kókókó ọmọ àbúrò mi ni. iṣẹ́ tí mo ti wá sọ yẹn ti pọ̀ ju pé kó kiri búrẹ́dì mi ò kiri búrẹ́dì. ọmọ kékeré ọmọ kékeré ọmọ kiri búrẹ́dì. ẹ ṣé káwa wa máa sìn kóun má sìn wa rárá ni káwa mọ. àwa máa sìn a máa fún lóúnjẹ òun á máa sìn wá máa kiri búrẹ́dì láàárọ̀ kiri lọ́sàn-án kiri lálẹ́ ló bá tán. pé bá a bá ń sìn òun náà mọ ní àwọn ibi tí ó mọ gbà wúlò fún ọ ó sì rí sọ o òrìṣà àgbékalẹ̀ rẹ ló kàn kù díẹ̀ káàtó. ẹ̀yin lẹ gbọ́ mi yé. tí ó bá jẹ́ bẹ́ẹ̀ kí ni tó wà nù kọ́mọmọ gbọ́dọ̀ èèyàn kéèyàn ránṣẹ́ lọ́tún lọ́sì kí ló wà ń bẹ́ẹ̀ tí ó ti bẹ̀ kó pápá jùlọ bí n bá sí ń lé n bá lọ má travel mo ya mo lọ Òṣogbo àbí mo lọ ìlú mi ìwà tiẹ̀ náà lẹ́jọ́ wà ń lé tẹ́jọ́ mọ́ kópa àti bóyá bá tún ṣe wà kọ́lọ́n ọ̀bọ lọ́jọ́ ìní kó ṣàánú wa ni kórí ọmọ pọ̀ ọmọ wáyé ọlọ́run lè tara ọmọ òun kó gbàdúrà wa yìí tó da lọ́lọ́run àṣì aṣá kiri búrẹ́dì láàárọ̀ kiri lọ́sàn-án kiri lálẹ́. èyí tó da lọ́lọ́run kò máa ṣe èmi lèmi kàn múra mi lẹ̀ fún ọ kì í ṣe pé bóyá pé ọlọ́run ò tí ṣe o ọlọ́run ti ṣe rẹpẹtẹ o tí ó bá yẹ pé o gbà mí láàyè tó bá yẹ kí mi ò tú páìpù kí n sí páìpù lẹ kí n bẹ̀rẹ̀ sí máa ná kiri tọ̀tọ̀tọ̀tọ̀ kò sí. ẹ máa tọ káàkiri gbogbo hmm. kí ni ìtumọ̀ yẹn. ẹ fẹ́ máa ṣe ṣìnà ṣìnà payínkù ṣìnà ṣìnà payínkù. wọn náà já gbìyànjú kájà kúkú iṣu kan tàbá tiẹ̀ ní iṣu kan lẹ̀ àmọ́ pé kò ní í àmọ́ tó bá jẹ́ pé ọ̀n dáùtì mi pé bóyá èmi kọ́lé mi ní pírọ́blẹ́mù jẹ́ kí n lọ́dún òun ta wò tí wọ́n bá kó ọmọ wálé kọ́jẹ́ sọ náà so so tẹ̀lé mi tẹ̀lé mi báyìí tẹ̀lé mi báyìí. tèbá náà tèmi náà ti lọ́mọ tèmi o tẹ́ ẹ̀ bá mọ̀ mo ti lọ́mọ tèmi ọlọ́run ti sọmọ tèmi náà o. ẹ kú àlejò wọn ẹ kú àmójúbà àlejò tuntun ẹ ò tí ì mẹ́ni tẹ́ gbà sílé gbèrè bí àwàdà á tó ṣe kinní ẹ̀ fún yín ìgbà yẹn gan lẹ máa mọ̀ pé ti gbóhùn tó yún lọ ẹ kú àlejò wọn. Tílé wa, kí ló wá bẹ̀rẹ̀, kí ló ṣẹlẹ̀? Bòbò wá bọ̀ làkà o. Àbúrò ìrọ̀lẹ́lẹ̀, bọ́lá ta wọ́n ló fún pọ̀ lọ́bẹ̀rẹ̀ lọ́mìí tó bá tó. Ṣé ìṣojú àtàwọn aṣọ lọ́sọ̀ yóò sọ pé láàárọ̀? bí o. ó dàgbà jọ. ọjọ́ bí ewé kì í ṣàwádà gbogbo ibi tó ń dé wọ́n máa pọ̀jọ́ gbọ́n wọ́n dẹ̀ páńpẹ́ wọ́n fẹ́ mẹ́ja wọn ṣoṣù ká wọn fẹ́ gbé apáta ẹ máa máa fàkókò yín ṣòfò ọ̀rọ̀ ìjù bẹ́ẹ̀ lọ. ọgbọ́n nínú ọgbọ́n níta ẹni ò mọ̀ bá ní fọ́n bá ṣeré lọ́bùn wàhálà rẹ o. Double wahala, oh, double trouble, double trouble, double trouble, double trouble. Ẹ̀tọ́ ẹ̀tọ́ wàhálà ah, ti dán, double wàhálà. Táre sílé wa kí ló ṣe bí báyìí? Ó sun ni, dáyà rẹ̀ lọ́jọ́. Ìdààmú àdúgbò ń bẹ́ o. Ah. Ẹni kò mọ̀. Mo fẹ́ sun bí, ṣó ìyá wèrè wo máa fi ẹjọ́ ẹ̀sùn ọkọ mi tó bá dé tó bá máa dẹ́rù bà mí káàkiri bẹ́ẹ̀ náà ni wọ́n ní balùwẹ̀ tì í tó wá yọjú omi tó wọ́n rọ́jú ìbọn bọ́ọ̀lù àgùntàn wò. òun ni òkú gbà ẹ́ ẹ̀rọ ọ̀sán. òun ò pẹ́ lọ́sàn ọkọ má wọ̀rí tí òun kò ẹ̀ bá ti dé mo wá gbúrò ara ẹ̀. àbúrò mo fowó lélẹ̀ kó ṣì kọ́lẹ̀ lórí bẹ́ẹ̀ mo kọ́ náà mo ṣe rí. abẹ́yìn ni new neighbor tá I expect. Yes. <laughs> I'm so happy to meet you. Àbí èyí ni the only neighbor tó náà ń gbé bí <gasps> Oh, it's nice meeting you too. Same here. You look beautiful. Thank you. You're welcome, man. <laughs> Àwọn ọmọ yìí ti dàgbà gan-an. Rárá o, Ọmọládé ni àbúrò mi. Same here. Àbúrò ọkọ ni. My name is Jumoke. Nice meeting you, ma. Òyìnbó. Yes, <laughs> ma. Then, Omoyini. yín ni. Bẹ́ẹ̀ ni, ma. Family lorúkọ ẹ̀. Ó jọ yín gan o. Rárá o, bàbá ẹ̀ ló jọ o. Àwọn dádì wa dà. Àwọn kì í ọmọ kí n gbélé. Èyí Paris ọ̀la Chicago. If not, àbájọ wálé ni. Ìyẹn náà nice. Àwọn ọmọ yín náà kọ. Ọmọ kan ni mo ní. Amẹ́ríkà ló dẹ̀ ti study. Bó máa wa fún summer. You get to meet him. Very soon dẹ̀ máa dà tó bá wà around Alex ń gbéyàwó bọ̀ wá bá kò kí ń karùn-ún ẹ máa rí very soon. all right ma. wálé yìí kí ló lè ṣẹlẹ̀ tí gbogbo lè dàrú báyìí kófó omi rèé lójú rẹ̀ yìí kí ló dé. ẹ wo ọmọ ọ̀rọ̀ lọmọ tẹ mú wálé o. ọmọ ọmọ wo ni mo mú wálé ọmọ wo ni ọmọ wo lọ. sílé wa. kí ló ṣẹlẹ̀ gangan ṣé òun ló ṣẹlẹ̀ ipá tóbi bá ogbó kíní jẹ́bà. ẹ wo torí kò yẹ mi. lẹ́nu ìgbà tẹ fi travel yìí kò sí nǹkan tí tiléwá ò tí ì fi ojú mi rí hmm? bí kí n máa wẹ̀ nínú balùwẹ̀ kí tiléwá máa wò mí kó máa rọjú bọ̀n bí bọ̀nbọ̀n làgùntàn ń wò. o lè dijú kò ní ìdíjú o ah. tí n bá bí yẹn sọ fún mi kó rò òkun òun. mo àbí kí n máa wẹ̀ lọ́wọ́ kí fi tílé wá já wọnú kó tún fi kó fẹ́ wá tọ̀. Eh, nísùúrù o nísùúrù o nísùúrù o torí ẹjọ́ yìí jẹ́ ẹjọ́ ẹni ká má mọ̀ dáa rẹ̀ dáadáa o. kí ló dé tí wọn náà lọ sí bàtúrúmù ọ̀dọ́ rẹ̀ tó ń lọ wẹ̀ ńbẹ̀. kí lẹ́yìn náà tún sọ yìí eh, báwo ni màá ṣe fi balùwẹ̀ tiwálẹ̀ tí màá lọ sí ti tilé wa ah. tiwa ń bí ni. irọ́ ni o tilé wọ́n wà yọ̀ wọnú yàrá lọ́dọ̀ mi. Eh, yàrá èmi àti ẹ yóò wọ̀ mí wá yóò wà lóhun fẹ́ wẹ̀ àbí òun fẹ́ tọ̀ what rubbish what rubbish. ewu ah, tó bá tún di lálẹ́ tílé wa máa wá ó máa lúgọ tì mí báyìí ní gbọ́dọ̀ mi lòun fẹ́ sùn sí. àbí wèrè ní tílé wa ni ẹ kàn gbà mí ni ah, ọdún tó bá máa dí àyè nínú mi. ìyẹn tún wá kéré tí mo bá dáná ráìsì tí mo sè tó yẹ kó wú ẹwà tí mo sè tó yẹ kó wú ṣe ló máa dínkù. orí ọmọ ọmọ ẹmọ ẹ ti fẹ́ dà mí lórí lókè. tí mo tún wá dáná náà tán tí mo bu oúnjẹ fún tiléwá pé tiléwá gba oúnjẹ ò lọ jẹun o kí bó jẹ fún tilé wálẹ̀ mẹ́fà ariwo kò tó ní tilé wa máa máa pa kò yó ló kọ rẹ kò tó ní kò tó rí kò kò yó. tí bá tún wá ṣe oúnjẹ kù sínú pot ipe tilé wa èmi àti tilé wa máa jọ jẹ oúnjẹ ìlọ́sùn àbí ká jọ jẹ lálẹ́ kí n tó padà dédi oúnjẹ tilé wa ti jẹun tán. kò tún wá ní fabọ́. dàpọ̀ ó ní grande machine nínú ni àbó ní ẹyìn kí ló kọ ẹyìn ẹyìn digester machine. kò yé mi o kò yé mi kò yé mi náà kò yé mi kò ẹ wò kò sí nǹkan tí o ti fojú mi rí dẹ́dẹ́ rẹ̀ dẹ́dẹ́ rẹ̀ dání tí lẹ́wọ́ ti fojú mi rí inú ilé. ọ̀dà kí ló wá dà lérú báyìí kí ló dà lérú báyìí ṣé eré parẹ́ ló ṣe tó tó fi da gbogbo nínú lérú tó tó báyìí kàn gbogbo ẹ̀ kó ṣe skata ó ti sí gbogbo gbogbo kìíní ṣé nínú ilé tó dàrú báyìí èmi àti ẹjọ wọ̀yájà ni. irọ́ ni. àjọ wọ̀yájà gidi ni. mo dáràn. ṣé bí mo ní kí n bá tilé wá wí ni bí ọmọ kékeré pé òkè ọmọ ń gbọ́dọ̀ mi o kí n pọ̀ mọ́ wí o. àṣà ṣìṣe mo ṣe. Ah! tilé wá lù mí. mo dáràn. Ah! tilé wá lù mí. ó lù mí débi pé gé mi lórí ọmọ jẹ. yé nǹkan ṣe mí ah! nǹkan ṣe mí gan-an tílé wá ṣe kí ni ó ṣe kí ni. tílé wá gé mi ọyàn jẹ. ó kí ọlọ́mú jẹ lọ́mú tí ọmọ ò tí ì mu ní ọmú tí ọmọ ò tí ì sọ̀kì tó yẹ pé gbogbo pé mo fẹ́ sọ̀kè sọ̀kè èmi náà ni mo máa sọ̀kì tílé wá ó tẹnu bọ ọmú. kí mi lórí ọyàn ọmú. nice one good one tó bá yá wọ́n ní kílè kọjá sáyidì àbùsì jù bẹ́ẹ̀ lọ èmi máa pa fúra mi fúra mi máa lù pa. gbogbo wa sílé sílé wa lónìí náà ìmọ̀ kòkó fi lọ́dọ̀ sílé wa sílé. ogbon nínú ogbon níta ẹni mọ bá ní fọn bá ṣe wé dọ́bù wàhálà rẹ o dọ́bù wàhálà o dọ́bù trọ́bù èlò lẹ́lẹ́ bẹ́ẹ̀ sàn lọ́dọ̀. èlò kankan lẹ́yìn fẹ́ tà. ẹ̀wọ̀n ti dáyé ní tọ́kọ́tọ́ fún two fifty wọ́n náà gbà two fifty yóò. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ọ̀rọ̀ pẹ̀lú àlàyé mo ní three hundred tẹ́lẹ̀ àmọ́ mo ti consider yín mo ní ẹsẹ̀ two fifty. èlò la ilé tẹ̀ fẹ́ tà two fifty. Eh, eh. ah. eh, ó dẹ̀ jẹ́ ẹ̀sán fifty. ẹ ẹ ẹ̀sán thirty. ẹ kẹ́ bá mi tẹ́ pé thirty náà ni ó wà nílẹ̀. mo mọ irú yín o àmọ́ irú yín o irú yín lẹ̀ mọ́ lọ gà á tẹ́fẹ̀ lọ ra màálù lọ́dọ̀ fúlàní tẹ́ẹ̀bà fúlàní ibi tí fúlàní ti ń kírun lọ́wọ́ tẹ́ẹ̀fì tú màálù lọ fúlàní ò ní kírun tán torí kò gbọdọ̀ járùn. tó bá jẹ́ bá àníṣe irú màálù tó báyìí gan kò ju táàtì lọ tí a bá dé gani sí irú màálù báyìí sáìsì ẹlẹ́ táàtì ni mo tún wá ní fún yín fifty ẹ tún ní kinní ẹ gba fifty. ṣé ẹ fẹ́ fi sàsun ni àbẹ́fẹ́ fi ṣe pati ẹ dákun tẹ bá fẹ́ fi irú màálù irú eléyìí tẹ fẹ́ fi sàsun ẹ dákun tẹ fẹ́ jẹ tẹ́lẹ̀ kan náà ni. ẹ á sì mọ jẹ díẹ̀ díẹ̀. ẹ mọ jẹ díẹ̀ díẹ̀ ni. ẹhẹ ẹhẹ náà ẹ dájú gan o. ẹyin ò dájú ẹyin ò dájú lẹ fẹ́ tọ́ ọ. ọ̀dà èmi náà rira bẹ́ẹ̀ bó ṣe wá kò dín ní two fifty kò lè dín two fifty. èmi ò lè tan two fifty ẹjẹ gba táàtì kẹjẹ kí n máa bá tèmi lọ. two fifty ni. ẹ dáhùn kí n fún yín lọ́wọ́ kí n sáré wọlé ni. a ní kò gba táàtì káàtì bá wo ẹ fẹ́ rẹ jẹ ẹ fẹ́ rẹ jẹ àrọ ni. bóyá kẹ ẹ tu lẹnu lẹ. tí máa tu eléyìí lẹ ẹ lè dúró ni. tí máa tu lẹnu lẹ tó bá fi lè sọ nǹkan kan gbogbo tí yóò fi yóò fi ewu egite mẹlẹ yìí. ó náà mo sọ pé tẹ́ ẹ bá túlẹ̀ ní ìsìn mm. òun gan lè sọ èyí téèyàn ó rà bóyá ètò fẹ́ tó yẹ tààrà gan òní tó yẹ tẹ̀yìn dalẹ̀ ṣé màálù máa sọ̀rọ̀ màálù bí èlò ló máa lè san ṣe ti rí twenty. twenty bẹ́ẹ̀ o ṣe hmm. twenty ni twenty bẹ́ẹ̀. àwọn lélẹ̀. so tòótọ́ ni wọ́n sọ bẹ́ẹ̀ a dẹ̀ bá bẹ́ẹ̀. ẹ dákun ta lẹ́yìn gangan. so òun negotiate price tó fẹ́ ta odidi ọmọ. irọ́ ẹ negotiate price as in price ẹ máa ta odidi èèyàn. irọ́ ṣèbí kínní ni àwọn ni wọ́n. thirty fifteen náà ni orí thirty fifteen náà. àwọn ni wọ́n. hey hey hey listen for your information i am i am from alagbon police station. ah ayé mi bàjẹ́. ẹ mọ gbọ́ ẹ sẹ́ rí ìyá rẹ̀ èmi ni bàbá rẹ̀ èmi ni bàbá rẹ̀ àmọ́ gẹ́gẹ́ bàbá àwọn ẹ̀jẹ̀ ẹ̀rùkọ àsíríọ̀sì ni àwọn ọmọ mi ṣe eré mọ́ ni àmọ́ mi ṣe fíìmù mọ́ ni. ẹ ṣe fíìmù ni. bó ṣe wà ẹ sẹ́ rí ọmọ ìsọ́bọ̀n débi pé kò sí tí ò lè ṣe ni mo kàn ní kí n fi dẹ́rù bá pé kẹ́rù fi lè bá pé tó bá serú nǹkan bẹ́ẹ̀ ń jọ mi olú nǹkan bẹ́ẹ̀ lè wáyé o kò tí ì wáyé à ń ṣeré àṣà rẹ̀ ni. mo ń dẹ́rù bá ni àbí. mo ń dẹ́rù bá ni. ṣé o máa gba tí mo tẹ́ sílẹ̀ lẹ ṣé kálẹ̀ ni ti agree pẹ̀lú price tó ń give láti tọ́ ọmọ ẹ̀ ṣé o ní ti tọ́ ọmọ ẹ̀ for your information this is child abuse tó bá act funny sórí. ìbọn rẹ. you are under arrest tó bá act funny máa blow orí ẹ̀ dànù i will blow off your head. ẹ wulẹ̀ sí ìbúlọ̀ o mo fẹ́ arrest rẹ̀ ní ká ẹ tọ́ dé o mo fẹ́ arrest rẹ̀ gangan ni you are under arrest. Ah, mr umar mi ti bọ̀ ọlọ́pàá ẹ lè wá tí èmi lẹ́nu. padà sí o. atẹ́gùn tó wọlé tó káṣọ o ẹni wọ́n tiẹ̀ kó má ṣàfihàn má ṣàfihàn o. tẹ́ ẹ bá mọ̀ ẹ́ ò ní fi ṣeré ọgbọ́n nù ẹ̀jú tí gbogbo yín lọ ó kéré lójú àtàmánì àtàkò ṣe é fi gbọ́njú wọ́n ń gbé lọ́wọ́ ń borúkà kò ṣe é kò kò ṣe é tọ́ ẹni bá máa bẹ̀ṣù jẹun lọ síbi ẹ̀yà gùngàn. mo yóò jọ mí mo fi kọ́kọ́ jọ mí àtọ́. jọ nítorí ọlọ́run kí ni tó máa sọ̀rọ̀ báyìí náà à jọ ayé ti di ayé díẹ̀ ní test jẹ́ ká lọ wọ́n test ọmọ ẹni èmi ni mo bí mo dẹ̀ ń kú ọ̀nà mo bí fún kò dẹ̀ ń ṣe àṣìgbéra ọmọ wọ́ọ̀dù ọlọ́run fún wa o ó dẹ̀ mọ̀dí tóun ṣe fún wa jọ abàmì wọ́n lọ tá tó fi jẹ́ ọmọ yìí ló fẹ́ fi mú mi. Ebi ń pa mí. sílé wa jọ ẹ̀mí ló la fẹ́ sọ pé pé kó yé tilẹ̀kùn yàrá ẹ̀ mọ́. irú òṣì tó máa máa pa nìyẹn mo ní kó yí parọ́ shut up. mo wá kìlọ̀ kẹ́yìn fún ẹni o ṣòro àwọn oníbọ̀ wa tọ́ kó kúrò wọ́n ní ọmọ ọkùnrin méjì pẹ̀lú obìnrin kìlọ̀tọ̀ kìlọ̀tọ̀ tiléwa ìwọ ló lé wọn èmi mọ̀ pé ìwọ ló lé wọn kúrò nulẹ̀ now let me tell you àti ní new neighbor wọ́n dẹ̀ ní girl child ọmọbìnrin kékeré òfin ìlú wa dẹ̀rẹ̀ kò fààyè gbà kéèyàn kankan èèyàn kankan bó ti wù kó mọ kó fọwọ́ kan ọmọbìnrin kékeré tilé wa má dé bẹ́ẹ̀ o má dé bẹ́ẹ̀ o sórí tó bá dé bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ọmọ kékeré wa juvenile prison náà ń pè ṣé wàá rí ọmọ kékeré obìnrin yẹn tó bá fọwọ́ kan wọ́n lè charge fún attempted rape molestation child abuse gbogbo ẹ̀ pátápátá lábẹ́ òfin ẹ̀wọ̀n ni ọkọ mi ọlọ́run jẹ́ kó ṣẹ̀wọ̀n ó dẹ̀ mọ̀ kí bá bẹ́ẹ̀ ó ti fi ẹ́ sílẹ̀ fún mi ó ti ní òun ò ní dá sọ́rọ̀ ẹ̀ èmi nìkan ṣoṣo ní o jọ ń torí ọlọ́run má hùwà burúkú mọ́ má dọ́dọ̀ ọmọ yẹn o. èmi náà kì í ṣe ọmọ burúkú ẹ mọ ìwà mi ló máa ń jẹ́ kọ́rù bí àwọn burúkú ni mí i'm a nice guy. tilé wa yí padà change change wúwa rere yí padà. ó dáa mo ti gbọ́ yín màá change bọ̀ mi ò níwájú mi ò ní lẹ́yìn mi ò lẹ́gbọ̀n mi ò lábúrò àwòkọ́ yìí ta ni kí n máa wò. ìbéèrè ẹ dà hmm. èmi àti bàbá ẹ àwa ni kò fi ṣàwòkọ́ṣe. Hmm? alẹ́ mi àti bàbá ẹ fi wá ṣàwòkọ́ṣe. ẹnu pé. fèmi àti bàbá ẹ ṣàwòkọ́ṣe. mo ti gbọ́ màá fi ń ṣe àwòkọ́ṣe nǹkan tí ẹ̀yàn àti dáàdì mi máa ń ṣe lórí bẹ́ẹ̀dì lálẹ́ máa fi sínú dáárì. eléyìí shut up ah láfi wá ṣàwòkọ́ṣe mọ́ fi jésù kristi fi ṣàwòkọ́ṣe ṣòtìgbọ́ fi jésù olùgbàlà fi ṣàwòkọ́ṣe. ẹyin kan wọn máa di sọ̀rọ̀ yìí ní tí tí mo bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ wọn ní bọ́tà ẹ bá mi tiẹ̀ níjọ. say hey boy mo rí i pé mò ń pọnmi bẹ́ẹ̀ ń sìn ẹnìkan dẹ̀ wá ọ́ dẹ̀ sórí ẹ̀ kò dùn torí bọ́kẹ̀tì ò lè mú fúra ẹ̀. yeah you right. and it's a non-living thing ìwọ nìkan mo dẹ̀ rí i pé living thing ni ẹ́ àbí ò kì ṣe living thing. ìwọ mò ń bá wí náà. mo má lọ play funny prank pẹ̀lú èmi mọ́ o mi ò ráyè òṣì. mo kú. hey yes. mà máa ó làbọ̀ ti ń ya òwe ìgbó. màá sọ fún pé ẹ o èmi gbọ́dọ̀ fọ́ ọkọ obìnrin gbọ́dọ̀ em pé èmi ara àti ẹni o mo rà á jókòó wà á gbà mí lórí wàhálà ẹ máa pàṣẹ jẹ ẹ wàhálà ẹsẹ. ìwọ ìbà wọn dúpẹ́ o mírin bá kọrin nǹkan tẹ fún kan mírin bá kọrin nǹkan tẹ fún kan o ṣé pé o tiẹ̀ lè lọ́gàá mi rèé o ṣòro ayé ẹ ló ní bóyá máa ràn máa ràn o ó ti dọ́kọ̀ délé dání mọ́. kí lorúkọ wọ ẹ̀gbọ́n kamilẹ́rìn yìí náà. ṣé mi ọmọládé lorúkọ mi. ọmọládé jọ sọfẹ ló mọ pa fún mi ni kí ló tó olùṣe léṣe bẹ́ẹ̀. kí ló ṣe. ẹ má bínú ẹ má bínú. àǹtí mi èwo ni ẹ̀dẹ̀ ní kó má bínú mi iṣẹ́ ní kí n fún wọn náà. mo mọ̀ pé kì í ṣe ìwọ̀nà ṣùgbọ́n èkó mọ̀ kọ́ ọ̀rọ̀ kamilẹ́rìn lọ sọ ń bíbá yìí. kò ní jẹ́ kamilẹ́rìn irú kamilẹ́rìn yìí lè lu tilé wa mi láíláí kò possible. èmi ni èmi ni mo lọ. kò lè jẹ́ wọ olójú ṣòǹpá yìí ni òun ló máa lu ọmọ mi. ẹ ṣáà má bínú ẹ má bínú. tiléwọ̀n ṣẹ̀rọ rírọ̀ èmi ni mò ń pẹ̀tù sí lọ́kàn tí tiléwà bá tún wèrè sílẹ̀ fún yín ẹ̀ ní dúró wò tán torí ọmọ yìí ni mo dẹ̀ ṣe ń bẹ̀ ni mo sọ fún kíkó jọ kó má ṣe skill lẹ̀ ẹ wọ́ọ̀nù wọn ẹni kó má dọ́dọ̀ ọmọ mi torí tí n bá sọ fún tiléwà tí mo ní kó ṣọ ara ẹ̀ ẹ máa sá kúrò nílé fún wa ni ẹ wọ́ọ̀nù wọn àgbáyé òṣì gbogbo ẹ rí agbáyà. mo ti bẹ̀yìn ẹ má bínú. ìwọ ọmọ burúkú yìí ó tún ti bẹ̀rẹ̀ ó ti gbé ìwò òṣì ìwà jàgídíjàgan ìwà àbàjẹ́ tó ń wù ní ibi tá à ń gbé tẹ́lẹ̀ ó tún ti gbé débi tá a wà yín sí ó tún tó bá wù mí tí bá gbá etí ẹ. mami ìrọ̀jú mọ yín. wọ́n ti ní ọ̀fọ́ ọ̀dì. ilé ilé ọmọ ìlú fẹ́ pa mí ni ìlú fẹ́ pa mí ni bíbí ni sọ ìlú fẹ́ pa mí ni. mà dúpẹ́ o bírí bá kọrin nǹkan tẹkùn kan. ah ta nìyẹn ẹ lè má kọlẹ̀ kó tó wọlé ẹ ti já mi láyà náà. kí ló jẹ láyà. ìwọ̀n burúkú tó pé ọmọ burúkú yẹn ni. ọmọ burúkú wo. pamílẹ́kún àbí pamílẹ́ gbèrè lórúkọ ẹ̀ mọ̀ nǹkan tó pè. pamílẹ́rìn so èèyàn kan wà tó lè máa dẹ́rù bẹ́ẹ̀. <laughs> ṣé tó bá tẹ̀ máa wá lù ẹ́ á wá lù ẹ́ mọ́nu ilé ni ẹ́ so èèyàn kan wá tí wọn náà lè bẹ̀rù dáadé ń pè é. mo mo ń bọ̀. à ń dáadé ẹ dúró díẹ̀ níwọ náà ó ga inú mi tiẹ̀. wàá sírú àrà tí ó kàn wẹ̀ ẹ máa wò lánàá lánàá ó dẹ̀ lọ mú atm mi ó dẹ̀ gba owó lọ withdraw five hundred naira five hundred naira nínú current account ó you know he is an environmental nuisance kò sí gbogbo àdúgbò ló ń disturb kò sẹ́ni tí ò kí ń nà bóyá ń nà obìnrin ló ń nà ọkùnrin bóyá ń nà kúkúrú ló ń nà gígùn you know as little as he is ìtúrẹ̀ la wa wá gbà irú ẹ̀ a mọ̀ pé kò lè lọ gẹ́gẹ́ bí private tutor torí a gbọ́ pé apart from pé ẹ jẹ́ ọ̀mọ̀wé ẹ tún jẹ́yàn kan tó máa ń jà tipátikùkù ìyẹn martial art. oh yes I learned martial art in Congo in the year 1999 that is why people call me Mr. Congo wọn ló ya wèrè lọ́mọ èmi tẹ̀lé ń wé iná rẹ̀ mi ò gbàgbọ́ rárá máa ń na ọmọ yín ojú yẹ apá máa ń nà yẹ àsúfin àgàn máa ń nà bèbè dí yẹ ajá sọnù. ẹ calm down. ẹ ẹ wait ẹ má débẹ̀. ká má débẹ̀. Since physical education is part of it, èmi ò bá suggest pé tẹ bá ti kọ́ tilé wa ní mata ní digital kẹ́ tún bá mi kọ́ ní PE. Ah ah PE báwo kó tún kọ́ ní PE mọ́tàrẹ́ yìí ah o ṣàfẹ́ kó kúkú pààyè rẹ pátápátá kó da gbogbo ilé ayé rú ah agbẹ́kájẹ kúrúkú tán o tún gbọ́ wẹ́sà wò. Based on what Mr. Congo said earlier wọ́n ní ẹni tó bá ń kọjá kò oh yes martial artists don't fight they only defend themselves that is why tí mo ṣe wà disciplined gan ṣe wá rí pẹ̀lú owó tẹ san mi máa discipline ilé ayé tí ilé wa bá jẹ́ tí kò bá wà lọ wà discipline lásán máa ń nà ojú ya yan. but wait wait wait what is it with you and the mother ṣebí ọmọ ńlá pè é fún tílé wa ní iṣu. eléyìí tí mo fẹ́ ràn o láláì ṣàánú yá ni láláì ṣàánú bàbá ni ojú mi náà lẹ́sẹ̀ bá mi lọ́mọ rìn. ìyá bàbá ẹ ká sàn ah, ah, ẹ ká sàn ah, ẹ ká sàn ẹ ká sàn. àbúdá ta ó ẹ ká sàn ẹ̀yin la wá rí. sẹ́mi èmi ò mọ́ o tó jẹ́ pé talájọ dé ni ẹ wo wọ́n ti sọ fún mi àwọn èèyàn sọ fún mi dáadáa pé kí n wo àjọ kí n wo àjọ èmi èdájọ́ ó lè lè mí èmi ó lè dájọ́. ìrítẹ́ rí mi mo gbé báàgì àjọ dání. ẹ̀gbọ́n ìwà àwàdà kọ́ ni tèmi bọ̀dá ta o ọmọ mi rèé kàfáyà ṣèbẹ́ iná ọmọ kàfáyà ọmọ mi iléèwé náà ni mo kúkú ràn ọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ló kàn ṣáà rẹ̀ ó kàn ṣáà funfun látòkè délẹ̀ ẹ̀wò ẹ̀wọ̀ ọwọ́ ẹ̀wò ẹ̀wò gbogbo ojú ẹ̀ bó ṣe funfun mọ́ mi lọ́wọ́ nìyẹn o. Ah, ah. ọwọ́ funfun ara rẹ̀ funfun látòkè délẹ̀ ojú funfun jẹ́ tán lára rẹ̀ nù. ẹ pẹ̀lẹ́ dókítà ẹ tún ti bẹ̀rẹ̀ náà nìyẹn ṣé tẹ́jọ́ ọmọ bá ṣọ́ọ̀tì mi ni mo bí tó yẹ kí n mú lọ mo ti lóyún kàfáyà ti lóyún. Ah, ó ṣe kíni. àbí. ẹ kú ojú lọ́nà mọ́ ń gbà yín àmọ́ ẹ má bínú ẹjọ́ báwo nìyẹn ṣe kàn wá mí báyìí. àbí o. ó dẹ ìbádẹ́ẹ̀dá kẹ kọ́kọ́ fi yẹn bẹ̀rẹ̀ wọlé kó ojú lọ́nà ọmọ ànígbà tí mo tẹ mọ́nú tí mo ṣe gbogbo wàhálà tí mo béèrè tí gbogbo èèyàn bá mi bẹ̀ ilé iná ló nawọ́ sí. kíni kíni. ìwọ ọmọkùnrin yìí. àbí nǹkan sí ọ ni. ládùúgbò bí mo ṣe fi kékeré mi bá ẹ jìyà ládùúgbò kó tójú mi ti rí pé mo ń f àwọn ọkùnrin ò máa lọ́rùn o ó fi mí lẹ́bi ọlọ́fọmọlọ́mọ lóyún ayé mi ti bàjẹ́. ọba ayé rẹ ò tí ì bàjẹ́ ní sùúrù ayé rẹ ò tí ì bàjẹ́ bíbélì níwádìí ohun gbogbo dájú kò sì di etí sòtọ́ mu ah, ẹ dákun ẹjọ́ tó lọ́hùn kí ló dé tẹ fẹ́ mọ kó rọrọ́ bọ̀ mí lọ wọ́n ti sáré sáré jọ́pù sí conclusion. wọ́n ló ti fúnyàn lóyún àmójú ọmọ kọ́lọ́ funfun yìí ni. wọ́n náwó sí bí ó ní wọ́n náwó sí ilé ọ̀dọ̀ wa wọ́n náwó sí ilé ọ̀dọ̀ wa sáwọn nìkan la lápàtmẹ́ǹtì bíi ṣé kò sáwọn ọ̀dọ̀ mi bẹ̀ ni ṣé kò sí pásẹ́lọ̀ kankan nílé. bọ́dà ta o mo rí mo mo pọ́n yín lé gan ìrítẹ́rí mi mo jẹ́ abuja láàárẹ̀ mo ní ilé yín lọmọ yọ lọyìn lọmọ náà wọ́n sì ẹ̀ sọ mi pé ṣé mi gangan gan ni ìgbà tí ì ṣe pé ẹ̀fẹ̀ yẹn má bínú. ó dà ó dà náà kò ọ̀rọ̀ ò tí ì dojú ẹni sòrò fèmí náà ṣèbí ọmọ tẹ́ lóyún rè. àwọn rè hmm. kàfáyá wojú mi dáadáa look me look me wẹ̀wà you see me rí. sẹ́rí sáwà nìkan là ń gbé bí ni ṣé àwọn neighbors yòókù ò sí ni o rí wọn rí. má yà mí wèrè tani ẹ ṣe mo níbí náà ni má sọ mí di wèrè torí ọlọ́run mo níbí náà ni. ẹ jọ torí ọlọ́run mo dàtà ẹ má kò mí lọ ẹ má kò láyà jẹ ẹ má kò láyà jẹ jẹ kọ mọ yìí sọ̀rọ̀ kò sí kankan sọ̀rọ̀ àwọn sórí wọn rí sẹ́yìn àti ẹrí ayé mi wọn lọ sí mọ sí mo fọyín ràn yàn sí ni àbí ọmọ wọn ọmọ wọn wo ebi ò tí bímọ wọ ọmọ wọn wo. ọlọ́run ò sànú wa àti ní ọmọ. orí ọmọ ti pọmọ wáyé báyìí. orí ọmọ olórí ibú wo ni pọmọ wáyé ọmọ wèrè wo ni pọmọ wáyé ẹ bá lọ forí ọmọ wèrè pé pé ọmọ wèrè kan wá. olóríire lọmọ tèmi òbí ọmọ ọmọ mi olóríire ni. tọ́lá wa ò tí ì bímọ ọmọ wo. T-boy. ti T-boy. orúkọ tó pè náà nìyẹn. T-boy kàn sí gbọ́ T-boy ti máa gbọ́ ó dàbí Seaboy ló fẹ́ wí. Seaboy yìí Seaboy tí máa bá ṣe bí ẹ̀mọ́ àwọn tíátà Seaboy ní ọ̀jẹ̀. obìnrin nìyẹn obìnrin yẹn ta ní Seaboy. sọ̀rọ̀ ṣé orúkọ tó pè fún mi. Tiléwá Tiléwá ló pè fún mi Tiléwá ọmọ ah, yín. Tiléwá. ẹ Tiléwá yẹn náà ni Tiléwá ni. olóńgbò ní Seaboy òun ló funky fight sí Seaboy. mi mo ṣe máa ń pè é ẹ tún mọ fi yọ pera yín ó dán lójú pé Tiléwá ló lóyún. Ah, ọ̀run rèé o ikú pàgbé bí ẹni tí ò dárò rí ikú pàlùkò bí ẹni tí ò kó sùn rí o ikú pa lékelèké bí ẹni tí ò kẹ́mu rí láyé ikú pa ọ̀sọ́dù ọkọ̀ àṣẹ́wó ọkọ̀ àṣẹ́wó bá a sẹfẹ gbọ. bọ̀dá tàwọn ẹ̀ka wà dálẹ̀ ah, èwo ni ti rárá àní ẹ bá mi pé tilé wa kó kó kẹjẹ ká mọ̀. tilé wa ti kú o. Ah, mọ́ mi. mo sọ ní ìwà rẹ̀ náà dẹ́ ti ń wù sọ̀rọ̀ mi yé yíya kàfáyà ìwà òsì ìwà orí ibú tí ń wù tó jẹ́ pé ń da gbogbo lé rúdà ọ̀nà rúdà gbogbo ẹ̀rú ń lè mí ṣe gan lọ́wọ́ mú báyìí mo mú mo mú lè kó pé kí n lọ mú fáwọn òbí rẹ̀ ibi tó ti bẹ́ kírọ̀sì ó kàn jáwọ́ ọmọ mi lọ́wọ́ ní express express àṣẹ mọ́tò mẹ́ta ìkan bọ̀ báyìí ìkan bọ̀ báyìí ìkan bọ̀ báyìí ó kàn kó sí ẹnu kan ni àfi gbàá tó gbá tí ní wá báyìí ó gbà sẹ́nu kejì ni ìkejì náà tó kò mọ́ gbàá ẹ̀kẹta ẹ̀ṣẹ̀ wá gorí rẹ̀ láàrin èmi àti yín mọ́tò pcc ti lè wá pápátá àṣàṣínú pólíbàgì ni wọ́n já ti lé wá kùtùkùtù ni ṣe rí ẹ mọ̀ wáyé tí ìdàkú ṣe rí a lè sọ tó bá kóso mẹ́sàn-án tó bá bímọ ẹ lè sọ ọmọ ní ẹ tó lè gẹ́ẹ̀tì tí ìbọn ìlú ìbẹ ẹ lè sọ ní bàbá tó dé sóye yìí. ọlọ́run bá wa foríjì òkú ọ̀run àwọn bàbá àtìyá sẹ́rí bí tilẹ̀ wá ṣe kú. mo tún wá ṣètò ọlọ́run lára ẹ̀ pé à kọ́mọ́dà bíi pé bóyá wọn ò ní ní ojú olórí fún tilẹ̀ wa mo gbé dọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì. <laughs> mo fẹ́. nígbà tí mo gbé dọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì nígbà tí àṣé wọ́n ti àṣé wọ́n ti ànáǹsì inú rédíò pé ikú ti pa tilẹ̀ wa àwọn àwọn náà ti jẹ pọ́ìsì. àwọn méjèèjì wọ́n kúlẹ̀ the same hour same minute same seconds. so ẹ gbàgbé rẹ ẹ mọ tẹ àbúrò àbúté bá ẹ ẹ wo ẹ lọ rẹjísítà ẹ. ikú dìran ní gbogbo ilé wọn ṣá. ló dìran. ẹ ṣùgbọ́n má ṣe léyàn kan. ọmọ òkú ọ̀run ìjọba ni mo tọ́jú wọn. tí ń dáwọ́ tó ń jà ó lọ sàó tí ń dáwọ́ tó ń bọ̀ ó sọ sàn tó tí ń dáwọ́ sàn tí ń dọ̀wọ́ tàwọ́ tàwọ́ tí ń dọ̀ tọ̀yọ̀. akọ̀wé ológun mákẹ́ ológun òjòrí Yeah! not just about Ija. Sir. It's about discipline. I mean, patience and discipline is what Kung Fu is all about. Sir. Okay? Sir, èmi Welcome, martial arts. Ìjà mo wá kọ́. Àti pé ní sùúrù náà, ta ló fẹ́ bá jà? Ṣé o fẹ́ kọjá mi láti fi bá mi jà ni? Jèmi, sálẹ̀ yín, tó bá yẹ pé ìjẹun fẹ́ bá yà sí mo lè yẹ sí àwọn olórin oníjẹ̀kùn láì jẹ́ kó wá sẹ́kùn lè lè péré ó dàgbé gẹ́ náà kọ̀kọ̀ fún. fúdà mo lè fún mi wà láìláì mo balẹ̀ tètè wẹ̀rẹ̀ gbogbo nígbà ló wọ̀ ẹ̀ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wẹ̀rẹ̀ wá wá tí ní ìdáwọ́ làwọn ní ìdáwọ́ gbogbo èdè tí mo gbọ́. shut up. ẹ wọ ẹ wọ ìjọba bọ èmi ò dé mọ èmi ò dé mọ ha. gbọ́ mi. Martial art is not just about fighting or lynching someone. It's about self-defense. Hmm? tó bá jẹ́ kó ti kọ́ ni self defence yẹn wàá lè mọ̀ pé máa fèsì ẹ̀ come on let's go tìrọ̀ ojú à. wọ́n máa bí ẹni gbàgbẹ́ tìrọ̀ ojú à. Irú ọmọdé bá a kọ́ èdè Yorùbá, a kọ́ àṣà Yorùbá, a kọ́ a lot of things, ó make sense, ó ní storyline kò dàbí àwọn kiss me i love you tẹ máa ń wò yẹn ká láwọn yẹn nísìn àti máa ní kó bojú àbí kó dìde this is good. kí ló dé. that's strange. wíì láìkì ẹ̀wà tó bí gbọ́rí kó lóun ò jẹ̀wà gan-an ẹ̀wà gan-an máa ní àbò wọn dáẹ̀tì. àwọn dáẹ̀tì ó jẹ́ dáẹ̀tì ọ̀gẹ̀ kò burú tí ìwọ bá ní jẹ lẹ́nu lórí ìdòdò tó dín yẹn ẹ̀wà gan ẹ máa lọ pẹ̀lú ẹ̀ wá bèmí ra ẹ̀wà gan ẹ máa jẹ. èdè ìwé kí bọ́tà. kí ló dé. ẹ̀wọ̀n ẹ̀wọ̀ mi jẹ̀jú ló bó mo lè bọ́tà ọmọ burúkú tó máa ń nà mí ó sì wá tẹ ọtí jókòó ó jókòó síbi látara ó kọ́ wọ́yọ̀ lóhùn. Bàbá tó máa lu mí. Tìlẹ́wà, ìwọ náà. So, o ti rí bó ṣe máa ń rí lára àwọn tó ń threaten. Gbogbo àwọn tó ń bully up and down, o ti rí bó ṣe máa ń rí lára wọn. Bó ṣe máa ń rí nìyẹn, wọ́n á máa sá kiri. Tìlẹ́wà, orúkọ tí wọ́n ń pè mí àwọn èèyàn máa pè mí ní ìyá tiléwá ọmọ kàtà. wọ́n á pè mí bàbá gbúdú bìlìsì. ṣorúkọ rere lọmọ kàtà ni ẹni tó burú ẹni tí ìwẹ̀ ò dáa òun náà ń pè bẹ́ẹ̀ ọmọ tèmi wọ́n wá ń pè lọmọ kàtà. ìwà burúkú ó dàbí nǹkan kó iná báyìí wọ́n fi ń jó àwọn èèyàn lára ni àwọn tó hùwà burúkú sí yẹn wọn ò ní ro ore sí ẹ láéláé tó bá sùn tó lálàá ibi náà máa rò sí ẹ wọ́n jí wọ́n máa ronú ibi sí ẹni wọ́n ń jẹun lọ́sàn gangan wọ́n máa ro bí sí ẹni ṣó wá dà káwọn èèyàn máa ro bí sí ẹ ó ní láti yí padà don't bully people again má threaten àwọn èèyàn up and down ọkọ mi. ẹ̀wọ̀ mo promise pé ó bá wọn tí mo ti bá fa wàhálà máa lọ bẹ̀ wọ́n mo dẹ̀ ní mo dẹ̀ ní fáńtú ọmọ wọn mọ́ mo dẹ̀ ní báyọ̀ jàkiri àdúgbò mo ní ṣe jàkiri jàkan mọ́ ẹjọ́ mẹ́rin kí n bọ́ ta. for real. kan. Bẹ́ẹ̀ má kọrin, wọ́n tẹ kan. Maji, Maji. Inú mi á dùn. Dádì. Yes. Èmi ìfẹ́ jẹ́ wá. Ẹni ìfẹ́ jẹ́ wá. Ṣé ẹni bá mi ra tèmi náà Ah, ta? Ah. Tó tó yìí. tiẹ̀ lè lọ́gà mi ò yó ṣòro double trouble double trouble double trouble. máa ń lọ. dọ́bù wàhálà dọ́bù wàhálà dọ́bù wàhálà dọ́bù wàhálà ìdààmú àdúgbò mi o ẹni kò mọ̀ dọ́bù wàhálà ni. Please, you have Bible. Eh? Rárá. Bàtà ọwọ́ Ìjọba mi sí Colossians chapter 3, verse 8. It says, Put off all such things as anger, rage, and malice. Gentlemen fún Yorùbá, ó sọ pé kí a gbé ọ̀rọ̀ ìbínú, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ àná mẹ́ka ti sẹ́gbẹ̀ẹ́ kan. Ìyẹn fún ẹni tó bá fẹ́ wọ ìjọba ọ̀run jọba tó bá mi ṣí James chapter ó lè jọ padà lẹ́yìn náà James chapter four verse one. Wo, ó èmi ò ráyè gbogbo ọ̀rọ̀ bọ̀rẹ́bẹ tó ń ṣe yìí o yọ ẹ̀ṣẹ́ sí mi kémi náà yọ̀ pa sí ẹ. dédé ah, tún mẹ́fún ó sọ wípé kí ni wọ́n fa ìjà láàrin àwọn ọmọ ènìyàn. ṣó ti di pásítọ̀ ni. ara ọmọ kan gbá jésù gbọ́ ni mo gbá jésù sílẹ̀ ayé mi ni ṣó ti gbà fọ́ọ̀gá ẹ̀ i no be your mate o. bíbélì sọ wípé ẹbí ti késàrí fún késàrí kẹ́lẹ́ fi ti olúwa fún olúwa mo ti gbà fọ́ọ̀gá mi. <laughs> in that case kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ bí orin eléré. ọ̀pọ̀ aṣọ ò tiẹ̀ lé mi ò lé o. ṣé pé o tiẹ̀ lè lọ́gàá. kọ́lá kan yín kò lé àwọn làwọn ò lé. That's right. But eh, kì í ṣe pé èmi náà stubborn. Torí ilé tí a ti ń bọ̀ gan ká tó kó wá síbí báyìí, èmi náà stubborn gan. Ó dẹ̀ fa wàhálà nínú ilé ayé àwọn. Nítorí àwọn ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n ṣe ní pé ká ní change of environment. Bóyá character mi máa change. Ìwọ náà tún wá gbé wàhálà tiẹ̀ wá, mo wá ní kí n ṣó ẹ̀. Má bínú sí i mori pali pia tora bai pani pesa bo mem yi so le ole ma so so se ka tu le pesa bo mi le buy play torí ma no e ye sure ah, ah oh ma play bóyá ja lo play kárí kárí ẹni tó wà ma play months Wunmi ah. so ìgbà tó máa ń nà yín pa yẹn ojú girlfriend yín gangan náà ṣe nà yín pa. Ben, ọba mama ọba mama rárá sọ máa ń sìn náà. Ah. ok now lè fi wá tọ èmi Mr. Congo wá láti wá kọjá kẹlẹ revenge àbí. bẹ́ẹ̀ni. ṣèyí ni mọ̀ ń kéńjẹ ní. Efilia abi. Speed. Everything in life, you have to be very swift. O gbọ́dọ̀ show àwọn enemies pé o ìfẹ́ gbọ́wọ́ lélẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́, wọ́n á ti prepare lẹ́dẹ̀ẹ́. You know? So tó bá wá lójijì bẹ́ẹ̀. You know? Ah. Something like that. Ẹ mọ̀, tí bá fẹ́ kọ́kọ́ gbá yín tí mo ti wá ọkọ lọ ṣe báyìí kankan. You know? Kó tó di pé lọ mú gò wọn fọ́ gò ó ti pa wọ́n dànù. Ah yẹ kò ṣe martial art nìkan gbogbo nǹkan láìfò yìí tó bá fẹ́ ṣe o gbọ́dọ̀ fi hàn tó bá ti lọ fi hàn tó ṣe ń bọ̀ wọn kankan kò ní níyì kò ní jọjú ṣé you understand something like. wàhálà ti dẹ́hùn lọ́bù wàhálà lọ́bù wàhálà lọ́bù wàhálà lọ́bù wàhálà ìdààmú àdúgbò rẹ o ẹni kò mọ̀ o lọ́bù wàhálà ni ọjọ́ bí eré kì í ṣàwádà gbogbo ibi tó ń dé wọ́n máa kọjọ́ gbọ́n wọ́n dẹ̀ páńpẹ́ wọ́n fẹ́ mẹ́jà wọ́n ṣùṣù ká wọ́n fẹ́ gbé àpáta ẹ má máa fàkókò yín ṣòfò ọ̀rọ̀ ìjù bẹ́ẹ̀ lọ. ọgbọ́n nínú ọgbọ́n níta ẹni ò mọ̀ bá ní bọ́n bá ṣeré lọ́mú wàhálà rẹ o.